mo kí yín káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ọ̀làmídé ọ̀làsànlóye lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìdùnnú ṣubú layọ̀ fún ìdílé sàlàkọ́ léyìí tó mú ọkọ ìlú mọ̀ọ́kọ́ òṣèré folúkẹ́ dáramọ́lá ìyẹn olúkáyọ̀dé sàlàkọ́ láti lo ìtàkùn ayélujára rẹ̀ láti kí aya rẹ̀ kú ayẹyẹ ọjọ́ ìbí àti ayẹyẹ ìgbéyàwó wọn tó pé ọdún mẹ́wàá olúkáyọ̀dé ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣàlàyé bí ó ti nífẹ̀ẹ́ ìyàwó rẹ̀ tó wípé obìnrin rere lọ́ọ̀dẹ̀ ọkọ ni ó ní ó èyí ló mú kí àwọn olólùfẹ́ wọn lórí ìtàkùn ayélujára kí wọ́n máa kí ìyàwó náà wípé ó kú oríire ó pa ayẹyẹ ọjọ́ ìbí wípé àwọn méjèèjì àpẹ́ fúnra wọn èṣù òsì níyà wọn o. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án ọ̀pọ̀ àwọn èèyàn ló ti ń kí ìlú mọ̀ọ́kọ olórin fújì Sulaimon Alao Adékúnlé tí àwọn ènìyàn mọ̀ sí KS1 Malaika kú ayẹyẹ ọjọ́ ìbí èyí tó ṣe ní àná òde òní tí wọ́n sì súre fún wípé a ṣe ọ̀pọ̀ rẹ̀ nínú owó ọlá àti àlàáfíà ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ìlúmọ̀ọ́ká òṣèré Nkechi Blessing ló ṣàfihàn oríire tó wọlé tọ̀ ní kò pẹ́ kò pẹ́ yìí fún ẹ̀bùn ọjọ́ ìbí rẹ̀ ó ní òun gbàdúrà gidi kí òun tó gba ọkọ̀ tuntun fún ẹ̀bùn ọjọ́ ìbí òun láìmọ̀ wípé ẹ̀bùn ńlá ṣì ń bọ̀ Nkechi Blessing ló lo ìtàpá ayélujára rẹ̀ láti ṣàfihàn ẹ̀bùn tó gbà tó ń ṣe ìwé ilé èyí tí wọ́n ń bá kọ́ lọ́wọ́ láti ọ̀dọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ kan bẹ́ẹ̀ náà làwọn olólùfẹ́ rẹ̀ ń kí kú oríire náà wípé oríire náà àbàdàlẹ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje ìyàlẹ́nu ló jẹ́ fún ìlúmọ̀ọ́kọ́ṣèré Ọláìdé Oyèdèjì nígbà tí ó lọ sí ilé olóúnjẹ láti lọ jẹun tó sì jẹ́ ẹ̀rọ ìgbàlódé ló gbé oúnjẹ wá fún un èyí ló mú tí ó fi fi fọ́nrán náà sórí ìtàkùn ayélujára rẹ̀ tó sì sọ wípé níbi táwọn èèyàn ti ń wáṣẹ́ kiri ni wọ́n tún ra ẹ̀rọ tí yóò máa gbé oúnjẹ wá fún ẹni tó bá fẹ́ jẹun ẹ ká wo díẹ̀ níbẹ̀. Now, people will go out of work. See the thing. Oh, she, What is that? man? You understand on this. Kí wàá ní I n wá fún ẹ báyìí? Ìyàwó fún change. Ká change mọ́ lọ́wọ́. Adékò ká People will go out of work. I want to deliver on this. You see, see this machine Baba mi. Ẹ oh, ṣeun o. Mi ò lè fún five euro. Ọgbà then. ni. Mi ò lè fún mi me, fún mi lè fún mi. change? ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà gbajúgbajà òṣèré Williams Uchemba ló fi ẹ̀mí ìmoore hàn sí ìyàwó rẹ̀ ó ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ fún ìyàwó rẹ̀ fún ẹ̀bùn ìmoore fún gbogbo ohun tí ìyàwó rẹ̀ là kọjá láti bí oṣù mélòó kan sẹ́yìn kó tó di wípé ó bímọ ó ní akọni obìnrin ni wípé òun sì nífẹ̀ẹ́ rẹ̀ èyí ló mú kí àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára máa kí wípé ọkọ gidi ni ọkọ alálùbáríkà ni tó sì mọ rírì ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ náà lọ sí kí ìyàwó nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún gbajúmọ̀ òṣèré awóyẹmí bùkọ́lá tí àwọn ènìyàn mọ̀ sí arúgbá ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti sọ irú ẹ̀dà tó jẹ́ wípé introvert ni òun àmọ́ òun kì í tijú òun kì í sì ń ṣe àtakò àwùjọ òun ní etí ìgbọràn òun lè sọ̀rọ̀ nípa èèyàn àti ayé fún bíi wákàtí púpọ̀ òun nífẹ̀ẹ́ láti máa wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ òun òun ò nífẹ̀ẹ́ kí wọ́n máa bá òun wí níbi tí àwọn ènìyàn bá pọ̀ sí tàbí kí wọ́n máa dójú ti òun ní gbangba tí òun sì máa ń sọ ọ̀rọ̀ òun síta fún àwọn tí wọ́n bá ṣe pàtàkì sí òun. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin wọ́n ní awíbẹ̀ ṣe bẹ́ẹ̀ ọ̀rẹ́ ọlọ́run ni. èyí ló mú kí àwọn ènìyàn lórí ayélujára máa gbóríyìn káre fún ìlúmọ̀ọ́ká olórin Davido fún ọ̀rọ̀ rẹ̀ tó múṣẹ ní ti igba ó lé láàdọ́ta mílíọ̀nù two hundred and fifty million tó ṣèlérí wípé òun máa pín fún àwọn aláìní tó sì mú ọ̀rọ̀ rẹ̀ ṣẹ. ó ti fi orúkọ gbogbo ìpínlẹ̀ àti ilé aláìní tó fún lówó ọ̀hún síta tó sì ṣàfihàn rẹ̀ bí ẹ kò bá gbàgbé wípé owó tí ó gbà ní ọjọ́ ìbí rẹ̀ ó lé ní igba mílíọ̀nù tó sì fi àádọ́ta mílíọ̀nù kú owó náà eléyìí ló sì lọ pín fún àwọn aláìní tó sì mú ìlérí rẹ̀ ṣẹ. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta ìlúmọ̀ọ́ká dẹ́rìn-pọ̀ṣónú Débọ̀ Adédayọ̀ tí àwọn ènìyàn mọ̀ sí Mr Macaroni ló fi fọ́nrán fídíò kan sórí ìtàkùn ayélujára rẹ̀ níbi tó ti sọ wípé kí àwọn akọni ọkùnrin kí wọ́n darapọ̀ mọ́ ìtakọ̀ngbọ̀ pé kí wọ́n fá irun orí wọn dán léyìí tó mú kí àwọn olólùfẹ́ rẹ̀ náà fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí padà lórí ìtàkùn ayélujára wípé ah, àwọn ò lérò wípé àwọn lè ṣe eléyìí o ẹ jẹ́ ká wo díẹ̀ níbẹ̀. This challenge is for real men. If you're a real man, do this. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì gbajúgbajà òṣèré Mustapha Ṣọlágbadé ní ètò tí èèyàn bá ní fún ayé rẹ̀ ló máa ń sọ irú ìrìn àti ibi tí ẹ̀dá ń lọ láyé ó ní kí èèyàn rí dájú wípé ó létò tó dáa kí ó sì má jẹ́ ètò kan lèèyàn ní nítorí àwọn olówó máa ń ní ètò tó pọ̀ fún ohunkóhun tí wọ́n bá fẹ́ ṣe nítorí tí èèkan ò bá ṣe ìkejì máa ṣe ó sì máa já sáyọ̀ ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní Yorùbá ní ẹni aṣelóore tí ò dúpẹ́ ó dàbí olóṣà tó lẹ́rù lọ ni èyí ló mú kí Bímbọ́ Success lo gbogbo ohun tó ní fi dúpẹ́ oore tí Fúnkẹ́ Akíndélé ṣe fún látàrí bó ṣe ṣe sí àwọn ìbejì rẹ̀ àti ìtọ́jú tó ń fún wọn ní kò pẹ́ kò pẹ́ yìí ni ọ̀kan nínú àwọn ìbejì Bímbọ́ Success tó ń wúkọ́ nígbà tí Fúnkẹ́ Akíndélé ń bá Bímbọ́ Success sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí Fúnkẹ́ Akíndélé sì gbà nímọ̀ràn wípé kó gbé ọmọ náà wá sí ilé ìwòsàn òun pé ọmọ náà nílò ìtọ́jú Success gbé ọmọ náà lọ tí wọ́n sì tọ́jú ọmọ ló jẹ́ fún Bimbo Success wípé Fúnkẹ́ Akíndélé sọ gbogbo owó ìtọ́jú ọ̀hún pátápátá Bimbo Success ló wá lo ìtàkùn ayélujára rẹ̀ tó wá ń bẹ gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ wípé kí wọ́n dákun kí wọ́n dábọ̀ kí wọ́n bá òun ṣàdúrà fún olóore òun. oníjù báyìí lọ fún ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára Ọlámídé Ọlásànlóye lórúkọ tèmi ó kàbọ̀.